أكبر الله أكبر ولله الحمد الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله dájúdájú يا ọjọ́ kan nínú أو يا ayé إبراهيم عليه السلام wọ́n pè kékeré láti fi kú pa nabi ibrahim ní ojú pàna káwọn jóná nítorí bá méjì pọ̀ nítorí pa ibrahim aleyhi salam ó pè wọ́n wá sí di kí wọ́n máa jọ́sìn fún lónìí kan ṣoṣo wọ́n má fi kankan sọ̀rọ̀ ogún pẹ̀lú si nínú jọ́sìn ó sì ṣàfihàn sí wọn ìpè dájú sáká àwọn òṣìṣẹ́ tẹ̀ ń bọ̀ wọn kì í jẹ bẹ́ẹ̀ ni wọn kì í mu àwọn òòsàn àwọn yìí báyìí ojú ọ̀nà ìsìnà pátápátá gbà nítorí ẹ̀ anabi ibrahim ó sì hàn wọn nítorí pé ọ̀rọ̀ ẹnu lásán tí ọba yéèyàn wọn sì hàn yẹn ó mú àké ó fi sá àwọn òòsàn yìí wẹ́lẹ́wẹ́lẹ́ àwọn òòsàn òkè bẹ́ẹ̀ ni wọn ò wo wọn ò tiẹ̀ lè gbára wọn sílẹ̀ rárá lọ́wọ́ anabi ibrahim nígbà tí anabi ibrahim tó fojú àwọn òsàrí ìmọ̀ báyìí àwọn èèyàn yìí wọ́n pèsè pèrò pé ẹni bá ṣe tẹ́nìkan ṣeré ó yẹ kí àti àmì jẹ́ni kárí kọjá wọn ni wọn sọ̀rọ̀ alihatakum in kuntum fa'ilin ẹ jẹ́ ká ran àwọn olúwa lọ́wọ́ tá a bá ní da iná ilé ìjọsìn pé àwọn wọn ò mọ báwọn ti lè sọ anabi ibrahim aleyhi salam sínú náà yóò ṣe kọ́ ẹni ẹ̀kọ́ ẹni ẹ̀gbẹ́ kó tó wá láwòrán bàbá arúgbó burúkú kan ọwọ́ akọ́ wọn létí ọ̀nà tí wọ́n gbà fi anabi ibrahim ní kànàkànà tí wọ́n fi sọ sínú náà wọ́n sọ anabi ibrahim sínú náà bíbalẹ̀ tó balẹ̀ sínú náà ó tó di kọ́ balẹ̀ ọlọ́wọ́n bẹ́ẹ̀ lé ọ̀rọ̀ mọ̀láyíkà tó bírè lẹ́sìn ìjọ wọn fẹ́ nǹkan bí anabi ibrahim aleyhi salam aṣíwájú fún gbogbo àwọn olùsọ náà ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn onítọ́ba ti pé lọ́dọ̀ rẹ ni mi bùkátà kankan àmọ́ lọ́dọ̀ ọlọ́ bàhásìbí ọlọ́hu wọn ní àmàlù wákè ọlọ́ntóbi ìbọn náà sì lẹni tó dára lẹni tá a gbẹ́kẹ̀lé tá lé ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá tí sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ bí Ibrahim sọ̀kalẹ̀ sínú náà lọ́ni kúlẹ̀ náà yà náà rú kúni bardan wa Ibrahim ìwọ́n jẹ́jọ́ tutù ní tutù tàlàáfíà máa nàbí Ibrahim aleyhi salam lára àwọn pè ti tèrò láti ṣe anabi Ibrahim lọ́sẹ̀ láti ṣe ní sùtà ṣùgbọ́n náà ọba ẹlẹ́dàá kò jẹ́ kí apá wọn kà anabi Ibrahim jáde nínú náà ọwọ́ á ní màá fi lóyún sílẹ̀ màá lọ fi bòmíì màá fi ṣe gbogbo wọ́kọ́lẹ̀ ẹ̀mí ẹ̀dá ìbùn ìlà ọ̀bì ìṣẹ̀yàjì ó ní mò ń lọ sí ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá yóò fi mí mánà àwọn olùmọ̀ nípa tafsir wọn ni tó bá jẹ́ bẹ́ẹ̀ anabi ibrahim alayhi salam làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ṣe hijira kúrò nílùú kẹfìrí lọ síbi tá a ti lè rọ́ọ̀lọ́ ọ̀bẹ ẹlẹ́dàá wa sí ibrahim wa ń lọ lónìí kan ẹ̀rú wa ń bà báwo ló ti lè jẹ́ pé mi ni wọ́n wà àfi ló ọmọ ọmọ ìyá mi àbíyàwó mi sára tà àwa nìkan náà lájọ ó yẹ ká pé mi náà lọ́mọ mo ti dàgbà mo ti gbó débì kan rọ́bì abẹ́lé mi náà sọ̀rọ̀ ìrìn olúwa ẹlẹ́dàá fẹ́mi náà bí ọmọ dáadáa tí wọ́n máa ṣe dáadáa tí ọjọ́ kan nínú àwọn ẹni dáadáa ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa olùfẹ́fẹ́ sọ̀rọ̀ náà kò gbẹ̀gbọ́ lẹ́yìn àlìyé bàbá nàbí Ibrahim alayhi salam afọ́nirò pé yóò bí ọmọ kan oníṣòro ọmọ ni aláfarada ni báyìí ọlọ́wọ́n bá ló fún anabi Ibrahim alayhi

النبي ابراهيم اصطفاهم على اسماعيل عليه السلام ولكن اصطفوا لقمانه يجوكم جمجوله وما كان ما كل وادي اما كان الله من الصابرين وما ذلك ما الله اكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد فلما أسلم وسله للجبين نيجا تبا باتما توقفا لا تسين طلم تبا بابا لا تسين نتركي الله وعن نبي الله ìsẹ́ni tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sí wọn. ó wá nínú hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ wípé àwa ànábì ọlọ́wọ́n bá tẹ̀nàmù àyùnúna wọlé tẹ̀nàmù kòlòbónà ẹ̀yìn ju wa ló máa ń sùn ṣùgbọ́n ọkàn wa kì í sùn. báyìí ni anabi ibrahim aleyhi salam àti ọmọ wọn ti sọ pàṣẹ sílẹ̀ láti ṣe ní kí ọlọ́run ọba fi pa láṣẹ báyìí ní ìgbà tí anabi ibrahim tó wá tẹgbẹ anabi ismail adélẹ àwọn ìwà ayé àti kan ẹ máa sọ pé bẹ̀bẹ̀ sí lọ́rùn tóbi títí anabi ibrahim wọn adé iná hu ayé ibrahim qad saddaqta ar-ru'ya illa kadhalika najzi al-muhsinin wa ibrahim alayhi salam ó ti ó ti mú alátọ́láyìn ó mú wá sí ìmúṣẹ bẹ́ẹ̀ làwọn ọlọ́wọ́n bá ti máa ń san àwọn olùṣe dáadáa làá máa ń san wọn lẹ́sàárẹ̀ wọ́n fàdé iná hu bi dhabhin 'adhim ọlọ́wọ́n bá ọ wá fi àgbò àgbò kan eléyìí tó ṣe é pé ọjẹ́ èyí tí ọ tẹ̀wọ̀n ọlọ́run ọba fi ṣe ìràpadà fún anabi ismail aleyhi salam àwọn olùmọ́ni àbí wọ́n máa ń lò fún kẹbí wọ́n sì máa ń lò fún ṣẹ̀rí ṣùgbọ́n níbi ọwá fún ṣẹ̀rí fi wípé àgbò kan tọ́jú àgbò eléyìí tọ́jú àgbò ọlọ́wọ́ eléyìí tọ́ tẹ̀wọ̀n ọlọ́run ọba fi ṣe ìràpadà fún anabi ismail aleyhi salam nínú wa wọ́n ní àgbò ni eléyìí ti hàbí rahimahullah tó fi ṣe ìtẹ̀síwájú wá ojú rí ọlọ́run ọba ní ìgbà tó wọn àtọmọ ẹ̀yà rẹ̀ kọ̀ bí tọ́jọ́ ṣe fanfà lórí tani ọ̀fẹ́ ìyàwó tani òní fẹ́ tí bàbá wọn Adam aleyhi sẹlẹm tó wá ní kíkálukú kó fi nǹkankan kó fi ti àtẹ̀kùn síwájú ọlọ́run ẹni tọ́lọ̀ ń bá gba tiẹ̀ adẹ́kọ̀ ní ọ̀fẹ́ ọmọbìnrin arẹwà yìí ẹni tọ́lọ̀ wọn bá ọba sì gba tiẹ̀ adẹ́kọ̀ bùrẹ́wà ní ọ̀jẹ̀ tiẹ̀ ọlọ́run ọba gba ti habi ọba ti ọ̀bi wọn ní àgò tí habi tó fi sílẹ̀ lọ́jọ́ náà nítorí kí wọn bá mú nǹkankan wá tó fi ti àtẹ̀kùn síwájú ọlọ́run láyé ìgbà yẹn tí iná bá ti gé ajẹ́kẹ́tì ẹ̀ lọ́lọ́run gbà ẹni tí iná òjò tiẹ̀ tí iná ògbé ọlọ́run ọba ọgbà tiẹ̀ wọ́n ní gbígbé tí wọ́n gbé ẹran yẹn níjọ́ yẹn ọlọ́sọ́ sínú ọgbà àlùjẹ́nà inú ọgbà àlùjẹ́nà ló ti ń jẹ inú ọgbà àlùjẹ́nà ló ti ń mu ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ tànàbí Ibrahim àtànàbí Ismail aleyhi salam tó wá ṣẹlẹ̀ àgbòyí kan náà lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa inú fi sì padà fún ànàbí لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد لا تريد النبي إبراهيم عليه السلام إناني أنقابه إلا تواين أو روايات النوى بك النبي إبراهيم عليه السلام وتسليري في الله وبيلا دعوة بك تي الله وبابا في لما أما يه ونقبع لا تفسد في òun pa láti fi ṣẹ̀sìn fọlọ̀ kété kó wọn pa láti fi rúbọ fọlọ̀ ọlọ́run ọba kì í gbẹbọ ọlọ́run ọba ò sì ní fọ ẹlẹ́bọ sínú àlùjánnà iná nílé ẹlẹ́bọ anabi ibrahim alayhi salam aṣíwájú ló jẹ́ fún àwọn olùsọ ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn bẹ́ẹ̀ ni riwaya yìí ọwà ikú anabi ibrahim alayhi salam lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó fún tó fún ní anabi ismaila bi ọlọ́run ọba tún wá ṣe àdéhùn fún un ike yóò bí ishaq aleyhi salam ibrahim látàrí ìdùnnú lọ́wọ́ sọ pé ajẹ́ pé tọ́lọ́wọ́n bá bá fi lè fún un lọ́mọ mi ìbí lẹ́yìn eléyìí tó ń òbí àfi lẹ́yìn ìgbà tó ń gbó ajẹ́ ike òun du ọmọ yẹn fọlọ́ eléyìí ọ̀sẹ̀ lórí ike ọwá lórí anabi ishaq ni ọ̀wá lórí anabi ibrahim aleyhi salam ìwáyà yìí ti tẹ̀wọ̀n lọ́dọ̀ àwọn ahlul kitab àwọn ẹni tá a fún ní tírà bí àwọn yahudi àti àwọn nasara torí ìgbàgbọ́ tiwọn oníkó kìí sàn anabi ismail aleyhi salam tọ́lọ́ǹpa anabi ibrahim aleyhi salam láti ẹ̀yí kékojú wọ́n ní anabi ishaq ni eléyìí tó so ike apá kan nínú àwọn mùsùlùmí náà wọ́n fara mọ́ púpọ̀ nínú àwọn sàhábà àwọn náà gbọ́ yìí bẹ́ẹ̀ ipa anabi ishaq lọ́lọ́ ní kí anabi ibrahim ipe kojú yẹtà anabi ismail nígbà tí àwọn míì wọ́n sì gbọ́ yìí ipa anabi ismail aleyhi sẹlẹm lọ́lọ́ nípa anabi ibrahim aleyhi sẹlẹm láti ipe kojú ń bó eléyìí lè ta àtàlẹ́sà ọ̀nà lè tó ti dọ́gba jù ipa anabi ismail aleyhi sẹlẹm lọ́lọ́ wọn bá pa láti ipe kojú ń bó nítorí kékeré mọ́tíkà ìlànà nàbì ibrahim ti gbìyànjú àti túnbù ọmọ yìí gẹ́gẹ́ bọ́lá ti ti pa láṣẹ mọ́kà ò sì sí ní baitul maqdis mọ́kà ń bẹ níbo ń bẹ ní mọ́kà ni ibẹ̀ ni mina wà mọ́kà àbí mina ò sí ní baitul maqdis nítorí di eléyìí anabi ibrahim aleyhi salam anabi ismail aleyhi salam ọlọ́run ọba pa láṣẹ kíkó túnbù ọlọ́run ọba wá fi àgbò ó fi ṣèrà padà Ànábì Ibrahim alayhi salam làwọn fi sọ wípé àbọ̀wá sì wọn pamọ́ ọmọ kan tuntun tó ṣẹ̀ṣẹ̀ di ẹni tí òbí máa fi lẹ́yìn ìgbà tó gbó tí wọn náà lè ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó dàgbà tó dògbó òbí ma ọlọ́run sọ tí mi lọ́mọ ẹ bó bá tẹ fún mi Ah, ọlọ́run mẹ́tò kọ́kọ́lọ́ ó dorí kodò kálukú ń fẹ́ àti bímọ tọmọ yẹn pẹ̀lú rẹ ọmọ tó ti pé ó di ọ̀pá kùtẹ̀lẹ̀ fún ọ lẹ́yìn ìgbà tí wọ́n bá sí láyé mọ́ àbúrò wa sọ pé fún mi lọ́mọ kí n lè pa torí ẹ̀ nítorí pé anabi ismail aleyhi salam lọ́lọ́n kpala ṣe pé kó dundun kẹ́sẹ̀ anabi ishaq aleyhi salam orí ẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó fi sọ pé èmi lọ́mọ ẹni náà èmi lọ́mọ ẹni náà lọ́nà méjì tọ́lọ́wọ́n ọba tóní kí wọ́n tún bú nítorí wọ́n ṣẹlẹ̀ lórí ọ̀kan lórí bàbá anabi muhammed gan sallallahu alayhi wa sallam abdullah bí bàbá rẹ̀ tó ti sí pé wọ́n dùn bú rẹ̀ ṣùgbọ́n tó ṣe pé ó san ràkúnmí san ràkúnmí san ràkúnmí lórí ọgọ́rùn-ún ó ti fèrà padà fẹ́mi bàbá anabi muhammed sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni anabi ismail alayhi salam bàbá ńlá lọ́jẹ́ fanabi sallallahu alayhi ìdí أكرمكم الله النبي ومحمد صلى الله عليه وآله وسلم تتولي إليه أبرا سنك عليها وأسقني نوفي الله وبالوني ẹnìkan bá sì lérí fún wọn pọ̀ mọ́ wọn pọ̀ àgbo nípa ọ̀pá tó ti pàgbó ti kí á ismail aleyhi salam èyí tó pọ̀ nínú àwọn olùmọ̀ ní ni àbọ̀wọ̀ àbọ̀wọ̀ bá ti a rí nínú àwọn olùmọ àwọn ẹni tí wọ́n sọ pé kì í sábò orí tiwa yìí wọ́n ní ẹ̀kìrì ni ìyẹn àgbò abìhó ńlá lórí tí ìhó rẹ̀ máa ń gùn yẹn tí sì máa ṣe sọ́nsọ́ tí máa gbórí àpáta sọ nǹkan míì ṣùgbọ́n ìtọ́dọ́gba jù òun náà nípa gbò lọ́lọ́run ti àpáta fún Ismail alayhi salam ìdí ni tí ìmáàmù wa tọ́jú sọ pé ìtọ́lọ́lá jù wípé ká pa níléyà ọ̀nà àlàbò ìtọ́lọ́lá jù pé ká pa nínú léyà ọ̀nà àlàbò ẹni tí ò bá lágbára láti pàgò ìgbà náà ló tó kan òru ìgbà náà ló tó kan àbùtà abo àgbò téèyàn ọba lágbára eléyẹn ìgbà náà ló tó kan orúkọ téèyàn ọba wa lágbára orúkọ ìgbà náà ló tó kan ewúrẹ́ Allahu akbar Allahu akbar Allahu akbar. لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد النبي محمد صلى الله عليه وآله وسلم ضحى بكبشين أقرنين أملحين النبي صلى الله عليه وسلم طاب مجي يعطون لي أقفني ما مجي ọjà àbíhó lórí taratara àwọn àgbò méjèèjì wọn sì شو ما funfun ṣùgbọ́n títí ولا لا aisha radiyallahu anha ó ṣàlàyé nínú àdéhìí kan ó ní àgbò ilé ìka nàbì sallallahu alayhi wa sallam tọpa fún iléyà àgbò kan ní tó ti kí ẹsẹ̀ títí ń tẹ̀lẹ̀ dúdú ni àyà títí ń lélẹ̀ dúdú ni ẹyin títí ń ríran ni Muhammad sallallahu alayhi wa sallam fún iléyà nínú àti ká mówó rẹ̀ ká fi ṣe sàárà èwo lọ́lọ́lá jù eléyìí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun náà ní kó ká paléyà ní ẹran òun lọ́lọ́lá jù ká rẹ̀ ká ṣe sàárà lọ eléyìí tí ó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ nìyẹn ká paléyà rẹ̀ ṣe lọ. àyàfi téèyàn bá wà téèyàn lọ sí hajj nítorí yàtọ̀ sí apá àwọn sọ pé àtẹni tó wà láàjì àtẹni tí ni pàlẹ́ ya ṣùgbọ́n èyí tí afẹ́yàrámá tó sì tẹ̀wọ̀n jù òun náà ní pẹ́ni tó bá lọ sí hajj òní pàlẹ́ ya ẹran tí wọ́n pa òun náà ní hadaya ẹran tí a máa fi tọrẹ fún Kaaba wáyé o lábẹ́ òfin ọlọ́run ọba wa ẹran oríṣi mẹ́jọ òun náà ní ńlọ ipa lè pa ya, ẹran oríṣi mẹ́jọ iná ni sẹ̀ríyà ńlọ faramọ́ palè pàkúnléyà. alákọ̀ọ́kọ́ ọ̀nà ni àgbò ẹlẹ́kejì ọ̀nà làbùtà tí ṣe abo àgbò ẹlẹ́kẹta ọ̀nà lórúkọ ẹlẹ́kẹrin ọ̀nà làbò orúkọ eléyìí ti ṣe wúrẹ́ ẹlẹ́karùn ọ̀nà ni ràkúnmí ẹlẹ́kẹfà ọ̀nà làbò ràkúnmí náà ni màálù akọ ẹlẹ́kẹjọ ọ̀nà làbò màálù àwọn ọlọ́run ọba gbà ètò ká paléya nínú wa ìgbẹ́ ìtọ́lọ́lá jùlọ bẹ̀ ìmáàmù Malik òun náà ní rontí ọlọ́run fi ṣèrà padà fanabi Ismail alayhi salam àti rontí anabi sallallahu alayhi wasallam tí máa sábà pàkúnléya wọ́n lè tọ́ wọ́pọ̀ jù nígbèsí ayé anabi sallallahu alayhi wasallam òun náà ní pé gbogbo léya ti máa pa àwọn àgbò ló máa ń pa fún a ti ti mà wípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti kọ́ wa ó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí náà gbò ọlọ́yẹ kápá fúnléyà nígbà tí apá nínú àwọn olùmọ̀ taari imaamu shafi'i àti imaamu ahmed nínú wọn àwọn sọ pé ìtẹ́ran rẹ̀ bá tóbi jù ọlọ́lọ́lá jù torí ẹ̀rà fún mi. ọlọ́lọ́lá di màálù lọ màálù ọlọ́lá ju àgbò lọ àgbò ọlọ́lá ju ewúrẹ́ lọ lọ́dọ̀ tiwọn. ìmáàmù Malik wa sọ igi níbi hadaya ọ̀là tí bùkátà rà fún mi ṣùgbọ́n níbi iléyà àgbò là ń bùkátà níbẹ̀ nítorí pé níbi hadaya amọ̀tọ́rà fún mi náà lànàbí sallam ò sì pa láti ṣe hadaya ọgọ́rùn-ún tànàbí wa muhammad sallallahu alayhi wa sallam pa allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd apẹ̀rẹ̀ aliya sunan tànàbí wa muhammad sallallahu alayhi wa sallam sunnatul lágbára kọ̀yẹ́ kọjá fẹ́ni tọ́lọ́wọ́n bá bá bò láṣìírí tó lágbára láti pa ọ̀sán láì pa nítorí wípé tí wọ́n bá pa tì tẹ̀mí bá pati títọ̀ bá pati ẹ̀sìn islam ọ̀parẹ́ díẹ̀díẹ̀ torí ẹ̀ ẹ mẹ́ta wọn ẹ má wò pé owó àgbò wọn owó dáńtà tí wọ́n dùn nítorí pé owó rẹ̀ kéré lẹ́gbẹ̀ẹ́ ládàtà gbà lọ́dọ̀ ọlọ́run ọba tó bá di jọ́ gbẹ̀ndà òkè yàmù òfin ọlọ́run ọba tiẹ̀ tọ́ka sí pé kò sí tá a lè ṣe lọ́jọ́ òní tó lè ní ládàbí kápá gòlé yà ni kò sí iṣẹ́ rí téèyàn fẹ́ ṣe lónìí tó lè ní ládàbí kéèyàn pàgò lé yà yẹn lódodo a rí apá kan nínú àwọn onímọ̀ táwọn ti ẹ̀sọ́ pọ́nra yẹn ni gẹ́gẹ́ bí imaamu abu hanifa rahimahullahu ta'ala àwọn sọ pé ọ̀ràn yẹn ni ṣùgbọ́n ètò ọ̀dọ́gba ni kékeré sọ ọ̀ràn yẹn nítorí pé anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n sọ nínú hadithi ummu salamata radiyallahu anha eléyìí tí imaamu muslim tó gbé jáde anabi sallallahu alayhi wa sallam ó ní idha dakhala al-ashr wa arada ahadukum an yudhi ó ní mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù delhijja tó bá ti lè wọlé tẹnìkan nínú yín bá wá gbèrò láti paléya tẹnìkan nínú yín bá gbèrò láti paléya ìbá àjọràn yẹn wàá sọ pé tó bá gbèrò ha wọn ni kì í sọràn yẹn nítorí àdéhìí bẹ́ẹ̀ náà ni àtúrí aṣíwájú wa àwọn aṣíwájú ńlá méjì abubakar radiyallahu anhu àti umar radiyallahu anhu wọn ni wọn ìpaléya wọn ìpaléya kí ló wọn lẹ́rù ń wọn báwọn èèyàn agbára àwọn maka torí pé àwọn lẹni tó wá lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam táwọn náà bá wá tẹ̀lé pẹlẹ má pípa rẹ̀ lọ́dọọdún ọ̀pọ̀lọpọ̀ lè gbọ́ yí pọ́nra yẹn ni torí ẹ̀ ni fi ṣe pa pẹ̀lú yóò túmọ̀ sí káwọn náà má pa àbí abubakar mu wa tani umar nínú tiwa kò sí abubakar kò sí umar nínú tiwa. akramakumullah ibn abbas radiyallahu anhu wọn ni tó bá dọjọ́ léyà báyìí kí nígbà tí a na wá rẹ̀ ẹran onídẹ̀ẹ́ bá ti ń gbé bọ̀ a bá bí ń lẹ́ran yìí o ẹ sọ pé ẹran na ibùnà àbáàsì ni ẹ o ẹran iléyà na àbáàsì náà ọkàn lọ rẹ lọ́dọ̀ àwọn ni o. láti fi hàn tọ́rọ́ lùmọ̀ ńlá ni láti fi hàn yí pé kìí sọ̀ràn táwọn èèyàn má bàa lọ kà fún ọ̀ràn yẹn torí náà ẹran léyà kì í sọ̀ràn yẹn ẹni tó lọ́wọ́ bá bá gbà fún ó ti ọlọ́wọ́ bó fún ládàá rẹ̀ ẹni tó lọ́wọ́ bá bá ti gbà fún ó lánìyàn pé hàn ah, tó bá jẹ́ kébì náà lọ lówó ni bá gbà torí pé bẹ́ẹ̀ náà àwọn mùsùlùmí ẹni tó ládàá agbo àmọ́ tó bá jẹ́ pé màálù ni ṣẹ̀rí àfáàyè gba kéèyàn méje ń pawó pọ̀ láti fi ra màálù ẹyọ kan wọ́n pa fún léya ṣẹ̀rí àtúfáàyè gba kéèyàn méje wọ́n ra ràkúnmí ẹyọ kan láti pa fún léya kéèyàn kan bá wá pa màálù kan fọ́kẹ́yì kéèyàn kan bá pa ràkúnmí kan fọ́kẹ́yì èèyàn méjì ń kọ́ kẹ́yì èèyàn mẹ́ta òòrè náà ni èèyàn mẹ́rin òòrè náà ni kọ́ńtà mọ́ ti pọ̀ ju méje lọ. ẹ bá fẹ́ paléyà yín à ń fẹ́ kọjá pé ìwọ tó fẹ́ paléyà náà lọ pa pẹ̀lú ọwọ́ rẹ̀ nítorí pé ọlọ́run nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tí ya. ó máa ń ó sì máa ń yóò gbé ẹsẹ̀ rẹ̀ lé ẹran tó fẹ pa yẹn nígbà tí yẹn ti dé ẹran dùbúlẹ̀ yóò gbé ẹsẹ̀ rẹ̀ yóò gbé ẹran yẹn yóò dùnbò rẹ̀. ìyẹn ní kékeré ṣe ti ju adáàtọ̀ pé kí èèyàn márùn èèyàn mẹ́fà méje kí bá wa di mú ó tó di pa àpẹran ẹ jẹ́ náà ní ìsinmi ẹ jẹ́ lálàáfíà súnà rẹ̀ fún ma ó tún fi hàn wá ike ńgbà tó fẹ́ pẹran léyà ó tún sọ ike hada anni wa an ummati wa mi àti ẹran gbogbo ẹni tí nínú rẹ̀ nítorí pé jẹ aláàánú oníkẹ́ lórí rẹ̀ ẹ̀yin náà lára الله أكبر اللهم تقبل هذا مني ومن أهل بيتي ìwọ lọ gba ẹran yìí lẹ́ran ẹlẹ́yà mi ti gbá lẹ́ran ẹlẹ́yà fún gbogbo àwọn ará ilé mi. ládàá yẹ yọ jẹjẹ yìí gbà ìyàwó yìí gbà ọmọ yìí gbà bákan náà téèyàn bá fẹ́ kó fi bàbá àtìyá rẹ̀ gan sí bàbá wà láyé màmá wà láyé àbí bàbá àtìyá tiẹ̀ ti kú. اللهم تقبل هذا مني ومن أهل بيتي ومن والدي إن وإن أربعة ونيدي كاسي كرمباني الله تبارك بسم الله الله أكبر الله أكبر إلى ليا فمي أتفيا أمي أتوا مامي أتباباتي يعني قبالة دنبو أنا ليا ينو أنا تبادو أقول لك دارك الله وباتي أيها جنينو أفاوي يا جنينو

kéèyàn kó ẹran iléyà pamọ́ ta ọjọ́ mẹ́ta ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní mo ti kọ̀ fún yín tẹ́lẹ̀ pé ẹ gbọ́dọ̀ kó ẹran iléyà pamọ́ ta ọjọ́ gbogbo ìgbà tó bá wù yín. tẹ̀lé ìtumọ̀ sí pé lè ẹran pamọ́ tó bá wù kí ló fà á tó ti jẹ́ wọ́n nígbà tá a bá wá ní ẹkú pamọ́ ike aróní ẹlòmíì tí ọ̀rẹ́ ra pa àmọ́ tá a bá ní ẹpin ẹ lè pin kárí ẹni tí òrówó pẹran nínú ìtọ́fẹ́ pín àfẹ́fẹ́ ti ti sàrà òbúrú burú òfin ọlọ́ mùsùlùmí náà nínú ẹ̀ láti fi ṣe lójú kòkòrò náà di mùsùlùmí wọn nínú rẹ̀ bóyá àmọ́ pẹ̀lú mẹ́jẹ̀mú wọ́n jẹ́ pé jíjẹ ni ó jẹ ẹni a ti fi dánwò tá a fún lẹ́ran léyà ṣùgbọ́n tó yẹ kórí fún rẹ̀ mi. àmọ́ ẹni tí bá yín tí sọ fún yín pé a bá ti pẹran o ẹ̀yin ti pọ́wàdà rẹ̀ pé fẹ́ jẹ ni àbẹ́ dànù ní jíjẹ láàjẹ àtẹ̀pẹ̀ torí pé ẹran ọwọ́n tayọ ká fún ẹni tí ò fi sẹ̀sìn ọwọ́n tayọ ká fún ẹni tí ò dá kankan mà nítorí kí ni kẹsì rí dáàmà dáná rí ọ̀dá kankan mà délé ayé lọ kájẹ kámú báàsì pọ̀ báàsì. mùsùlùmí nìkan àwọn ni wọ́n mọ̀ pé ibi ìkọlà wa o ibi ìlàkà gbà kọjá ibi tá ń lọ alìjánná ni abẹnijọ́ parí jẹ sínú ná kọ́lọ̀ wọn dá má ti wá lọ́ màá ná. Allahu akbar Allahu akbar Allahu akbar. لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أكرمكم الله أنا لي يا باتي تكا أسفاتي باتي سوفوني كالوكو دقانا بالله صلاة العيد kọlọmọ ìpẹran imam nítorí pé imam ó ṣe é ṣe kọ́ mọ́ rówó rẹran lọ́dún kan nínú àwọn ọdún Leya. táwọn nígbà tá a ti mọ̀ pásìkò tá a lè paléyà àkókò kan ni tí wọ́n ti sàmì sí tá a lè tayọ rẹ̀ ìmáàmù tí a lè rówó rẹran kí ìmáàmù ọjọ́ yìí pé ó tó dijọ́ ọdún àbí ọjọ́ ọdún ẹran gbẹ̀mímì kó láti wọ́n ní ìmáàmù tí a lè jẹ́ kó rówó rẹran léyà kẹran ọmọ fi rẹran wọ́n wá mẹ́ran lé awájú ìdí lápẹ̀júwe kí ẹran wá wo ọ̀tún tó wò sí kórí tó gèdè àwọn èèyàn lọ́wọ́ àbí kò sírò òun níbi tí èsì pa àwọn èèyàn yìí ń pètè pèrò kan lórí òru ẹran bá jákù irú ẹ̀ ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹran bá jákù wọ́n bá lé títí wọn ò rí mú kó láti fẹ́ ṣe ń jọ ọdún. àwọn akéde fún gbogbo jẹ́mọ́ fẹ́ ṣe sùúrù àwọn ẹran ìmáàmù nígbà tí a bá tó rẹ́ran imam ní kálukú tó dúra rárá o ẹbí ó ti sọ̀láàtùl Eid bàbá ti ti sọ̀láàtùl Eid kálukú ọlọ́pẹ́ra rẹ̀ ẹ bá ti délé ẹlọ́pẹ́ra yín ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò gbà lẹ́sìn lọ́dọ̀ gbogbo wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò ní í ṣe tọdún yìí láti mọ fún gbogbo wa yóò tún fún wa lómi ìsìlẹ́yìn rẹ̀ Allahu ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ jẹ́ ká lọ́ọ́ mọ̀ yí pé ó tó ń táǹtì torí rẹ̀ bẹ́ láyé òun náà ní ká lè ba àwálé ayé báwa sin ọlọ́run ọba lónìí kan ọlọ́run ọba ọ̀ràn wa sílé ayé láti wá kówó jọ láti wá kọ́lé kákáàtì láti wá gun mọ́tò gun bàálù láti wá rọkọ̀ ju omi sójúdò kálà ntọ́lọ́wọ́n bá ti torí rẹ̀ dá wa sílẹ̀ ayé òun kọ́ ni gbogbo eléyìí ntọ́lọ́wọ́n ti torí rẹ̀ dá wa sáyé òun náà nìkan lè wálé ayé ká wá sin lọ. ọ̀kan nínú ìjọsìn náà nílé ya tẹ̀ rí ìbáyì eléyìí tí à ń ṣe lónìí ọlọ́wọ́n bá kọ́ bá wa fàlù bárúkà sí. ìwà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ gbẹ́yìn níbi ká sin lọ má mẹ́sìn ní eré má fẹ̀sìn má fi ṣàwàdà allahumma àyàfi téèyàn bá fẹ́ fàlùjánà rẹ̀ ṣàwàdà ó sì dájú pé gbogbo ẹni tó ní làákàyè òní fàlùjánà rẹ̀ ṣàwàdà ẹ jẹ́ ká ronú àwọn bàbá wa àwọn màmá wa tó bí wa sáyé ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n mà ti dára alẹ̀ níbo làwọn lọ sẹ́ẹ̀mà pé ńjọ́ tiwa náà bá pé lílọ làwa náà lọ gbogbo ilé ayé wọn ọ̀bá fẹ́ràn wa jù bẹ́ẹ̀ lọ wọn ò ní lè dá wa bí òṣẹ́jú kan bí gbogbo ilé ayé bá sì ń kórìíra wa jù bẹ́ẹ̀ lọ òun nílé lọ́wa lọ́ra òun nílé kán wa lójú ìṣẹ́jú kan ibi ká kú ká tó kú ìsọkúsọ yorùbá nínú àlọ́ wọn òun náà nìkan nìkan gbọ́jọ́ ọlọ́jọ́ lọ ó kú sáájú ọjọ́ àìsàn subhanallah ẹnì kan ò sí tí ó kú sáájú ọjọ́ ọkú rẹ̀ àsìkò rẹ̀ ni ó pè tó fi kú àwọn èèyàn lè gbìyànjú láti pa ọ èèyàn lè pé bàgbàdà kọ́ máa lé ọkà o ọlọ́run ọba nìkan ni ó fún ọ ni ó fún wọn ní wọ́n pa ọlọ́run ọba ọba ti ṣetán láti pọ́ bàbá ńlá fún ẹ tó lè pọ́ òsì. torí ẹ̀ sábàbí ló ń jẹ́ ìmọ̀ta lọ́kọ́ Allahu Rabbul Alamin àti tó kú kálukú ni ó torí ti eléyìí àwọn bàbá wa àwọn bá bẹ láyé ẹjẹ́ àwọn bàbá ńlá wa àwọn ńlá wa ṣùgbọ́n àwọn afẹ́ pẹ̀rẹ̀ léyà inú wọn dùn àwọn ọkọ tuntun inú wọn dùn àwọn ọkọ tuntun sáwọn ọmọ wa lọ́rùn inú wọn dùn àwọn ọkọ tuntun sáwọn ìyàwó wa lọ́rùn inú wọn dùn ọ̀pọ̀lọpọ̀ pààrọ̀ ẹrù nulẹ̀ rẹ̀ nítorí pàǹsọ̀dún ẹ dákun kí ni tẹ̀lẹ̀ sáwọn bàbá wa nù sàrí kí ni tẹ̀lẹ̀ sáwọn ìyá wa nù sàrí ẹ dákun kí ni dùnú tiwa tá a bá gbọ́ ike inú ìyá ni bàbá wa wà kí ni dùnú tiwa tá a bá gbọ́ pé inú ìyá ni ìyá wa wà kí ni àfihàn ránṣẹ́ sáwọn bàbá àtìyá yìí nínú sàrí wọn táà rántí wọn nínú àdúrà lójoojúmọ́ ẹ̀rí pé lójoojúmọ́ ayé tí mùsùlùmí bá ti sọ lẹ́ẹ̀ wọ́n máa rántí ara wọn nù àdúrà ṣé wákàtí márààrún lẹ́ fi rántí bàbá tiyín náà nù àdúrà ṣé gbogbo ìgbà lẹ́ rántí ìyá yín nínú àdúrà tẹ̀ bá jẹ́ bẹ́ẹ̀ kú oríire o tẹ̀ bá jẹ́ bẹ́ẹ̀ á orí aburú tó ga lẹ́wà ẹni tó tukọ̀ rẹ wá sílé ayé ẹni tó ti ṣe sábàbí tó fi máa wọn nǹkan mèremère tó wà nù ẹni tó ti sábàbí tó fi jẹ́ni tí ń gbìyànjú láti dá ọ̀fẹ́ dá ọ̀rọ̀ á kà wọ́n fún má òfin wọn pè kankan pàápàá bàbá rẹ̀ tó kú sórí Islam torí mùsùlùmí lèèyàn máa ń fún lẹ́yìn ikú rẹ̀ èèyàn gbọ́dọ̀ fún kèfèrí. àwọn tá a wà láyé ẹja jìnnà sí ìṣẹ̀bọ̀sọ́lọ̀ ìṣẹ̀bọ̀sọ́lọ̀ ọkọ̀ láwùjọ Yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ wa Islam à ń gbẹ́bọ lọ sóríta kò jìnnà tọ́pọ̀lọpọ̀ kọ́nà àwọn lè má mú mi máa ṣe bẹ́ẹ̀ wọ́n ìṣá yóò tún lẹ́yìn lẹ́yìn sọ̀láàtì ìṣá. akramakumullah àwọn ewúrẹ́ dúdú kájà eléyìí tí nǹkan kan ọ̀là láàrin nínú àwọn mùsùlùmí àwọn wá àgùntàn funfun tọ́jà pé kọ́lọ̀ ní wọn náà tó ń bá wa. ọ̀daràn ni ọ́ nítorí pé lábẹ́ òfin ọlọ́run mùsùlùmí ọgbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé ràn wọ́n lọ́wọ́ lórí àtìsẹ́ lọ mùsùlùmí ọgbọ́dọ̀ jẹ́ni tó ọ̀ràn wa lọ́wọ́ yóò ràn wá lọ́wọ́ ní kọ̀kọ̀ yóò tún ràn wá lọ́wọ́ ní gbangba akọrọmọkùnrin ọlọ eléyìí wọn náà lè dùn náà eléyìí tọ́lọ̀ mìíràn anabi Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó ti ń bùkátà pé kémi pẹ̀lú rẹ̀ ká mójútó nínú àwùjọ wa táwọn bá jẹ́ mùsùlùmí lódodo ọgbọ́dọ̀ jẹ́ kọ́ ọmọ mùsùlùmí lọ́mọ bá wọn kópa nínú ọdún ẹbọ ọgbọ́dọ̀ bá wọn kópa nínú ọdún orò mùsùlùmí ọgbọ́dọ̀ bá wọn kópa nínú ọdún eégún nítorí pé mo ní làwa mo ní làwa ẹni tó tẹ̀lé tàbí ẹni tí bá sì ti ń tẹ̀lé tànábì ọgbọ́dọ̀ jìnnà sí gbogbo pálapàla ìgbàlódé ńlá ni orí dúkìá lẹ́gbẹ́ ni káwá pé mùsùlùmí lọ́wọ́ àná ẹ̀sìn eégún wọn wá sọ pé ẹ babalógojo ń bọ̀ tẹ́lẹ̀ babalógojo lórí ibú wọn mùsùlùmí tọ́jọ́ pọ̀ ń gbìyànjú láti wà lẹ́nà wọn ló ń tún bá wọn rẹ̀ fófò àwùjọ bíi lẹ́ẹ̀ wọn á sọ pé ẹ ẹtí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o èèyàn ọlọ́dún egbò bí mùsùlùmí bá ń sọdún òun gbé ìfàjà bíkiri yẹn náà máa ń sọdún òun ìfàjà àmẹ́yìn ti ní kí ló dé ẹ̀ẹ́ tá a lè máa fi gi a lè máa fi wé dà táwa sọ pé igi yìí ó mú bí ìdání àbáyá nílò àwọn òkòlù wọn lè ṣerú àpèjúwe bá nílò àwọn ọlọ́gbọ́n ọgbọ́dọ̀ ṣerú àpèjúwe bá nítorí pé wọn kì í fi dà wọn kì í fi pọpá wọn kì í fi wé dà akramakumullah ìbànújẹ́ ńlá ni káwa rọmọ mùsùlùmí sẹ́yìn lẹ ń sọ̀rọ̀ ó rò ó fó kí ló dé ọ̀fẹ́ wà lìjánà ilé ayé ayé yìí agbára wọ ká bí èèyàn bá ti gbàgbọ́rọ̀ ńká ẹ dákun ẹ bá ní dáná lẹ á fún lẹ́bùn one million ẹ dáná lẹ kó jókòó sí ogún ìṣẹ́jú péré náà ìbílẹ̀ oṣù gbọ́dọ̀ sọ̀ra oṣù gbọ́dọ̀ kéga pẹ̀lú. ilé alẹ́ ayé ọmọ ní lẹ́gbẹ̀ẹ́ náà kiri àmà ìdá kan nínú àádọ́rin one over seventy lágbára wọ̀ bá kan one over seventy seventy over seventy ńkọ́. ọlọ́run dákun mọ́ sí wa lọ́ọ́ máa mùsùlùmí ẹja wa ẹ̀yà ẹja jẹ ẹja jìnnà sí ẹni tí ń tẹ̀ wá jẹ wọ́n rí wa ẹnì kan sọ pé mi lọ lé babaláwo àmọ́ bá àwọn àfa àmọ́ ń lọ àfa náà àti babaláwo àwọn náà ni wọ́n jọ ń ṣe sí gbogbo wọ́n jọ ń ṣe nǹkan ni. nínú ìsìláàmù yìí agbọ́dọ̀ jìnnà sí gbogbo tó lè mú wa lòdì sọ́nà nígbà tí èsì pé bàbá wa ti mú àlùjànnà kan ti dá kalẹ̀ tá a fẹ́ wọ̀ sí kò tọ̀nà. akramakumullah lábẹ́ òfin ọlọ́ ẹ jẹ́ kó ní kálukú wa ká wá iṣẹ́ gidi ká máa ṣe iṣẹ́ àǹkójá iṣẹ́ à isi a ń ṣe babaláwo kì í ti ṣe o kì í ti ṣe iṣẹ́ orí ibu ni o ọ̀n bẹ nínú mọ́bí kọ́ọ̀tì dùnú àwọn ẹ̀ṣẹ̀ wa alihi pé nítorí wọn sínú aná kéèyàn bá kájó kéèyàn tún da kéèyàn bá kájó kéèyàn tún o da kéèyàn bá kájó o ti sẹ́ni tí ọgbọ́gbọ́n kàmí tó tún lè máa ṣe tí ọmọ mú wa ọmọ ẹni tó pàtàkì nítorí tí ọ̀gá jẹ́ bẹ́ẹ̀ ìjẹkújẹ lèyàn máa jẹ ọ̀pọ̀lọpọ̀ ọkà jáde lékè ọkà sáláwì ẹlòmíkà ẹ̀ẹ́dáàdì yọba ti babaláwo. babaláwo báwo àwọn ará ilé ọgbẹ náà sọ pé wọn náà jẹ máa pa wọn dàbí tàfà alágbájá àwọn òdòdó náà ìdí nìyí tí babaláwo fi kí gbogbo òlu tí gbogbo babaláwo fi gba gbogbo ibi kíni ọ̀rọ̀ ní ti tọrọ ló ti máa halẹ̀ máa wòye. àwọn ìgbésà ni o tó ọba sọ́ra ń gbígbóná gbígbóná ló wọ́n bàtì ẹ̀jẹ̀ àwùjọ bí lẹ́ sànàbì máa bàtì èèyàn jẹ́ bẹ́ẹ̀ ànábì tí máa tún téèyàn sí ànábì tí máa sọ́nà táwa lẹ́yìn jogún torí di eléyìí báyìí ìdí nu bàbá màmá ń bẹ̀rù àti fọmọ nítorí àwọn tí wọ́n rí lóde àwọn babaláwo àwọn páàbù gbogbo olóńgbò láyé àwùjọ lẹ́ eléyìí ò sí nínú lànà tá nàbẹ wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi lélẹ̀ ẹ̀yin gánlẹ sí babaláwo tẹláyé torí ẹ̀yin kọsọmọ ọdà fi ń bára ní gbogbo bàbára ẹsẹ ẹsẹ wọn ti pè bá bí àlà ni fún kọ́bọ̀ O ṣe bẹ́ẹ̀ ńjọ́ kìíní ó ṣe bẹ́ẹ̀ ńjọ́ kejì ó ṣe bẹ́ẹ̀ ńjọ́ kẹta ó ṣe bẹ́ẹ̀ jálẹ̀ ṣe bọ́yá ìjọ́jú mọ̀ ò tí ì dé ni ìjọ́jú mọ̀ náà ni kò fi lọ yóò ẹ̀dá tó ń bọ̀ wọ́n ti ń gbé twenty ó lágbára tó fi lè gbé twenty wọ́n ní gbogbo báàgì kan tó bá gbé ọgbà fifty naira ó pé ju kọ́ tẹ́wọ́ lọ. bẹ́ẹ̀ náà ni ẹ̀yin lẹ́ran àwọn babaláwo lọ́wọ́ tó lẹ́yìn náà lẹ́lọ bá wọn òrùn ní ti tọrọ yorùbá lẹ́gùn ẹni tí ń lọ lé babaláwo ẹ̀yìn fẹ́ dáwọ́lé mọ fẹ́ máa ta búrẹ́dì. wọ́n wá lọ bá wọn babaláwo kẹ́ ẹ sátúgbò ìgbà búrẹ́dì dà ọmọ yín rọkọ ẹ ti lọ bẹ́ẹ̀ nìkan ìgbé sọkọ ni àbí ìsọkọ ṣé kó dilé mọ́tú ni dípò tó ọbẹ̀ náà pé tó ọlọ́njọ́ náà lùbáríkà ẹ̀yin gan alẹ́ jẹ́ kí bàjẹ́ ọ̀tá tẹ́mi bá jáwọ́ mbẹ̀ kí wọ́n bá jáwọ́ mbẹ̀ àwùjọ da afọ̀rọ̀ wa fi mọ Allah Rabbul Alamin òun tó alára tẹ́ lọ́ba tí ṣe babaláwo yẹn ta ní bá yẹ tiẹ̀ wò. Allahu Rabbul Alamin ni ní ká dúró tì tàbá tí wàá rẹ nìkan tó ka tí ó tó wàá jókòó kalẹ̀ tó wàá lóun bá wọn baba ká ó sẹnu tó babaláwo ni olókọ méjì ju babaláwo lọ. torí ẹ káwùjọ àwọn olè bá da àwọn òpìdán wọn gbọ́dọ̀ jẹ pé wọn ò sí láwùjọ yẹn òpìdán lọ da irú òpìdán lọ sọ yẹn dọ̀tá ara wọn torí pé yóò máa sírò rẹ fún ọgbà wàrà lẹ́yìn ní sọ ọ̀rẹ́ rẹ ní sọ bàbá kan ní sẹlẹsù lẹ́yìn rẹ àti tọba lẹ́yìn bàbá wọn ọ̀hán ni bàbá bá bàbá lọ́nà kan pa bàbá ti bá gbèsè rẹ̀ wá lò. ìdènà tó ti dínà fi pọ̀ nù ilé ayé wa. àtàràmọ̀kọ́mọ lọ nínú àwọn aburútọ́ aláwùjọ wa ta gbọ́dọ̀ pàtì òun náà nípa àwọn èèyàn lọ mọ́sálásí wọn lọ sí lọ. bá a ti ṣe pọ̀ lónìí ipa sọdún nǹkan dùnú ńlá ni síbẹ̀ là máa pọ̀ láwọn mọ́sálásí wa lójoojúmọ́ ẹ bá lè wo àṣùbà lónìí ní mọ́sálásí àdúgbò yín síbẹ̀ làwọn èèyàn wá ọ̀pọ̀lọpọ̀ àdúgbò ni lè má mú gàkì lọ. bẹ́ẹ̀ni àní lè máàmù kan ọba arígá nílùú kan torí pé tí wọn bá lọ pé lẹkọọ ní wa wọn á sọ ah, bàbá yìí máa ẹ mẹjọ jẹ kó dojúmọ láàmú wa pè yín kẹtó wa ó lànà ẹbí gan wọn máa lọ pè yín àárẹ ẹ̀gbọ́n kan bẹ ìgbà táwọn wa ń bá fa ó ní kí ó tún gbé àwọn tó nímọ̀ wọn ṣàlàyé fún wọn àwọn abéèrè mo ní àtàbárí ah, mú wá fún wọn lẹbùn ike tásìkò sọláàtì bá ti tó gbogbo sọláàtì wọn pè láti bá wọn tún lọ pè ní zohor wọn tún lọ pè ní asu wọn tún lọ pè ní magre wọn tún lọ pè ní iṣẹ àà irú islam wò ni. ọ̀pọ̀lọpọ̀ ìsìn náà láwùjọ wa o ó pọtọ́ dá làwọn bàbá wọn sọ wọn o abdulkareem abdulsalam abdulmumin ibrahim ishaq yahya dawud àwọn pọtọ́ dá tó ẹ mariam zainab. mọ́mìnà toríṣiríṣi àwọn ọkọ táwọn èèyàn sọ àwọn ọmọ wa àmọ́ ìyàlẹ́nu ni ọ̀jẹ̀ ti pọ̀pọ̀lọpọ̀ ìsìn lọ tó ti yẹ kó rí bẹ́ẹ̀ a sì fẹ́ wà àlìjẹ́nà tẹ́rù pé àlìjẹ́nà wọ́n máa wọ̀ bẹ́ẹ̀ ni à ẹni tí ń sin lọ́n lójú méjèèjì ẹ̀rọ ọmọ àbádọ́ bóòlù ẹni tí ń sin lọ́n lójú méjèèjì ẹ jẹ́ kí wọn kí ni sọ ló wa yẹn wà lẹ́jẹ̀ náà ó ní ẹ nígbà tó bá wa mẹ́ta náà láwà ebi ìwọ náà lọ wá tọ̀hún náà ọ̀wá la fi mẹ́ta tí ọba wa di mẹ́rin títọ̀ ń bá wa di márùn-ún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á máa pọ̀ sí níbi ẹ̀sìn ọlọ́run ọ̀rọ̀ kójú tì ní òsì ọba fẹ́ wà lẹ́jẹ̀ náà ṣé bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mùsùlùmí náà la rí láwùjọ wa lónìí wọ́n yẹ àmọ́ wọ́n máa lọ pàtẹ́wọ́ ń tọ́ọ̀tì ni mùsùlùmí wọ́n ti pèrè àwọn. ẹlòmíì ni ah, ọmọ tó ń wá ní bàtó ń tó lọ tọ́ọ̀tì ló ń tó rọ́mọ bí ẹlòmíì lè sọ pé ah, owó tó ń wá ń tó lọ tọ́ọ̀tì ló ń tó lówó owó orí ibú ọmọ orí ibú yọ ọba gbogbo ẹ̀ lọ́wọ́ àlọ́dọ̀ a máa fún yàn lówó oríire a máa fún yàn lówó àdánù a máa fún yàn lọ́mọ a sì máa fún yàn lọ́mọ àdáwò. torí di eléyìí báyìí ẹni tó wá sọ pé wọn mọ ibi dájú àdígbà àbí tó ń bá lọ ṣọ́ọ̀ṣì à ọlọmọsọ àlọ lórí ibu mùsùlùmí làwà ìsìláàmù làwà ń ṣe à gbọ́dọ̀ fi ìsìláàmù sílẹ̀ gbogbo lówó lè ṣẹlẹ̀ sí wa láyé yìí májàni tó ti pín gbàtà rẹ bá dé kíkú bá wá dé ọwọ ni wọn gbé ọ lọ ṣọ́ọ̀ṣì ikú dé òní wọn gbé ọ lọ sílé kí à ọlọmọsọ ti wà lórí ibu àkàràmọkùnmọ lọ tẹ ẹ bá ti mójútó sọdá ẹ mójútó kankan ní nígbà tẹ bá ti rí táwọn mùsùlùmí ọmọ sí náà tí ọmọ wọn ń fúláṣí ẹgbà pé wọ́n ti pọ́ ti sí islam wọ́n kàn tẹ̀ra wọn dànù ni ẹni tí bá wá sí náà tó ọba kó okú dànù ni o má retí pé ẹnìkan ti sọ láti jàdáza tí ọlá tó wúlò o gbogbo àwọn tó bá kóra wọn jọ lórí òkú rẹ pé àwọn ṣàdúrà àti ìdànù lásán ni o nítorí pé ṣàdúrà fún pèsèrè nìyẹn kò sì òfin ọlọ́fẹ́ ṣàdúrà Allahu akbar Allahu akbar. الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أم يوم يوم قاو وجبي أم أو فكوان نكابروسيو أو نكابروسيو torí di a máa pààyàn a máa fìyàn a máa fi sóògùn kò sí náà làwọn mùsùlùmí. ojú ọ̀nà àwọn kèfèrí wọ́n máa wá bó yéèyàn lọ́wọ́ rẹ̀ wọ́n máa bá ọ̀nyà obìnrin wọ́n máa bá lọ́wọ́ rẹ̀ wọ́n máa bá ẹ̀sìn èèyàn lọ́wọ́ bá bùn èèyàn lọ́wọ́ wo oríkẹ́ lóru àti lọ́sàn ọ̀rọ̀ ọ ẹni láàbìsì ni ọ ẹ ṣe mùsùlùmí gidi mùsùlùmí àgbọ̀dọ̀ dárú ẹ̀wò àkàràmọ̀kùnmọ̀lá àjàjà tún lọ wé láwàní ẹ wá wa mọ́tò bọ̀ ẹ rí àwọn ọlọ́pàá lójú ọ̀nà ó fọkọ́ọ̀sì lórí yín ni ẹbí wọn ti pa ọ́ ó ní ká na bóòtù bá tán ó tún máa yẹ gbogbo abẹ́ àga yín wò ó máa yẹ gbogbo bí kíbi wò ẹbí wọn kọ nítorí pé ti mú èèyàn wọn ká kí àbí màálù máa nírú ọyàn àtẹ̀yàn ọdájú pé orí màálù lè jorí èèyàn ládùúgbò àwọn mi. a'udhu billahi minash shaitani rajim ẹ̀rí pé ọmọ òsè ó kókó mà bá yà rẹ̀. lẹ́yìn bá ń bí lókè ń fara ya pé àyíṣepé iṣẹ́ òfò kí ló sì yẹ kí wọ́n wádìí èmi àyè má bínú ẹ má bínú àfa àwọn èèyàn lásán wọn ti dèèyàn rere jẹ ẹ dákun ẹ wo fọ́tò yìí.

ẹni tí ń lọ sí oríkẹ́ tí ń lọ gbé ara òkú ó bí léèrè nígbà tí wọ́n mú ọ wá sọ pé ẹ waste product ni a ah, a'udhu billahi minash shaitanir rajim bàbá rẹ waste product nínú sàárì ìyá rẹ waste product nínú sàárì ọ̀wá ń ṣàdúrà fún waste product la hawla wala quwwata illa billah ẹ̀rí òkú tó ti kú mùsùlùmí ẹni àpálẹ́ ni ọba àti kú ọba àmàtìkú ẹ gbọ́dọ̀ fi lọ́kùlọ́ lọ irú tẹ́ ẹ gbọ́dọ̀ fi lọ lójú ayé rẹ ẹ gbọ́dọ̀ fi lọ lẹ́yìn ikú rẹ ẹ gbọ́dọ̀ jẹ́ sábàbí àti pàrọ̀ èèyàn ọlọ́run ọba kọ́dá kò tó tó àwùjọ wa sí owó ilé jíjẹ haram ni ọkọ agbọ́dọ̀ jìnnà sí ká ṣọ́ra fún ó kéré ọkọ ìmọ̀ ti sábàbí kéèyàn wọ náà wọ́n gbà ní báńkì àwọn ẹgbẹ́ tí wọ́n ń pè ní àwọn alájẹsẹ́kù àwọn náà máa fún yàn lówó èlé.

oríṣiríṣi ọ̀nà iná ni wọ́n ti dá àtijẹ́wé èlé sílẹ̀ irú pé wọ́n sọ fún yín pé owó bá ti tánu káàdì nínú sẹ́ẹ̀tì ẹ má wulẹ̀ dààmú àwọn yà yín lówó wọ́n wá yà yín lọ́ndrẹ́d náírà wọ́n fi náìtì ẹ̀rí àwọn náà ti báyìí for hundred nígbà tá à ń pariwo àwọn kan sọ pé kèsì rìbá ẹni tí ń ṣe ta mùsùlùmí ó wọ́n tún wá sọ hundred yẹn tó ń bá fún ẹ ya o nílò tó hundred dé ìtàn bí hundred tí wọ́n rà hundred rà tó load má wulẹ̀ yáwó fò má yáwó fò. bákan náà àwọn ọmọ orúkọ tó wà láàrin wa ni wọ́n jẹ́ o ẹ gbọ́dọ̀ jẹ́wọ́ wọn lọ́nà tí ọ̀tọ̀ ọba ẹni tí ń jẹ iná ní jẹ sínú jíjà ni o dáná ni o islam ọ̀farama iṣẹ́ islam wá islam ọ̀faramaka máa dáná islam ọ̀faramaka máa fọ́lé islam ọ̀faramaka máa fọ́sọ̀ ẹni tó ní ṣọ́ọ̀pù ti sùn lé lérò wípé ṣọ́ọ̀pù òun ń bẹ lábẹ́ ààbò àwọn ti ti lẹ́kùn ẹ̀yin náà máa wí lẹ́kùn tá a máa ṣe lẹ́kùn ní àti àwọn kọ́kọ́rọ́ tó jẹ́ òjijì àgádágodo àbá àwọn wa làwọn ò ní dara àwọn láàmú láti máa fọ́ kọ́kọ́rọ́ àwọn ò ní dara àwọn láàmú láti máa dégé ògiri náà lù Ah, ọlọ́run dá kọ́kọ́ sànù wa ìwà tí wàá nì gbogbo ẹni tí bá ń jalè láyé ó dájú pé eh, ń ṣe àṣeélẹ̀ eléyìí tí ó rí ọ̀ràn ńlá ni tó bá di lọ́la gbẹ̀dà òkèèyà láyé ń bí ọlọ́run ọba ní ká ìyá ńlá ká fi àwọn olè èyí tá a bá mú nínú di ọwọ́ rẹ̀ di ọwọ́ ẹ̀rí pé nàìjíríà ti wá bí kò sí fọkànbalẹ̀ mọ́ rárá kò sí fọkànbalẹ̀ mọ́ rárá ọ̀rọ̀ wa dàbí ẹni tó fún mi àtàbọ̀dù ni gbogbo bí kíbi bá lọ ní nàìjíríà bí kò sí fọkànbalẹ̀ ẹ̀ ń travel kò sí fọkànbalẹ̀ ẹ̀ ń bẹ nínú ilé kò sí fọkànbalẹ̀ gbogbo bí kíbi kò sí fọkànbalẹ̀ àdìsẹ́ lọ àti ká túbà lọ sọ́dọ̀ lọ òsó kan tó lè ṣe wọn ò ní bì olórí kan tó lè dá sí wọn ò ní bì láéláé ọlọ́ọ̀ nìkan ló lè ṣe ọlọ́run ní kíkà yí àwọn èèyàn tòrò ọlọ́run ní kíkà yí àwọn èèyàn dà ọlọ́run ní kíkà àwọn èèyàn ráàbù tọ́lọ̀ ń bá wa yọwọ́ rẹ̀ nọ̀rọ̀ wọn wàhálà bá wọn nù. torí di eléyìí ẹ máa kọrin sí bàbá ìsọkúsọ burúkú ọ̀rọ̀ àdánù ọ̀rọ̀ òfò bóyá bẹnu tọ́lọ̀ ọba ti ń bínú sí wa. ṣé Allah ọlọ́nìkan ọ̀rọ̀ lè ṣe ọlọ́run ló lè mú sòrò wa kú òhun wo bẹ́ẹ̀ ló kún lè tó bẹ́ẹ̀ Allahu Rabbul Alamin onìkan ká máa bẹ̀rẹ̀ kọ́lọ̀ ń dákun kọ́ bá wa tún orílẹ̀-èdè wa sí. tẹ́bá wà lórí ìrìn àjò ẹni tí ń bẹ́ nu mọ́tò pẹ̀lú táwọn ẹni ìbá dúró. a yọ ma wá bí wọ́n yá onírúgbà tó lè lẹ̀ pé kí wọ́n má fi lè tó nùmọ̀ yìí pé bóyá sọ́jà lòun àbọ̀lọ́pàá tó rò ní wọ́n kọ̀kọ́ fẹ́ pa níbi tí nàìjíríà dé sórí lálàáfíà náà lára dà wọ́n àwọn ti ń jalè èèyàn náà ni èèyàn náà ni tó nígbà tá a bá ti nítẹ̀ lọ́rùn láti nígbà fọlọ́ iná lèèyàn máa jalè náà lèèyàn máa mú nǹkan ẹ jẹ́ káwọ́ túnra wa sí ẹ jẹ́ ká tún àwọn ọmọ wa sí ọmọ kálukú bọ̀ bá jáde sáwùjọ àwùjọ dà kọ́lọ̀ ń dákun kọ́ bá wa tún àwùjọ wa sí. bákan náà orílẹ̀-èdè wa ó yẹ kó létò débi pé á ní dàda gbogbo ọmọ orílẹ̀-èdè kọ̀ọ̀kan tó wà lákọọ́lẹ̀ á sì rí ìwé tá a sì máa dára ẹni mọ̀ wípé ọmọ ọmọ ìlú yọ. because tó bá pera rẹ Yorùbá wa yìí látòjú rẹ̀ ibi èyíkébi tó bá ti jáde ti pera rẹ yorùbá tó sọ èdè rẹ a tún lè ni àbí ti republic of benin tòṣùgbọ́n lẹ́yìn òtó bíi sátúnú ìwé kan tí ó máa ṣàfihàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè bòmí lọ wọlé tí ń ba nàìjíríà jẹ́ ni àwọn ọmọ nìjẹ́rì ń bẹ́ẹ̀ náà ni ti ń dáná ọmọ orílẹ̀-èdè tí ó jẹ́ pé kò lófin you can just enter as you like you go out as you wish tó orílẹ̀-èdè yóò lè láàbò àwọn tẹ́ra wa jẹ asilẹ̀kùn fọ́mà chadi asilẹ̀kùn fọ́mà niger asilẹ̀kùn fọ́mà ghana you can just call me this is country where there is no law there is no rule and regulation ibẹ̀ láti fẹ́ sórílẹ̀-èdè wa dà sórílẹ̀-èdè wa máa dà bẹ́ẹ̀ èèyàn wá jáde lọ ọ̀lú kéékèèké wọ́n máa ṣe Allahu Akbar ah kọ́ńtù yẹn dá ó ìfẹ́ sí ni báwọn ṣe ṣe báwọn ṣe ṣe kí làwọn náà ṣe ti wọ́n ṣe ti wọn. eléyìí náà ni ó tún tiẹ̀ ó lè bá jiwo nàìjíríà bì ṣé nàìjíríà wọn kò sí wọn lè kó lọ kútọnu kútọnu róńdó ń bẹ fa kí o tó gbé mọ́tò náà ibẹ̀ wọn lọ kó wọn pamọ́ sí subahana allah alazim ó ní torí àwọn létò kí ló dé táwọn ò létò tẹ́ ẹ̀ máa ń fẹ́ ààbò tẹ́ ẹ̀ ń fẹ́ gbogbo ẹ̀ iná náà ẹ̀fọ́ kan lọ́ẹ̀ nígbà láti rí náà báyìí kiri tó fi mẹ́fà ń akọ́bá tẹ́ẹ̀bá rí síná tẹ̀lé kan ó yàkó wọn wò ni tẹ́bẹ̀ náà lọ yẹ ká máa bá lọ tàbá wa sọ̀rọ̀ ẹnìkan ó pọnù lórí òní kékeré là ń ṣe fún wa wàláì tó bá yẹ fi fọ́wọ́ àwọn alákòóso nàìjíríà ni àtúnú rí dáadáa ìwé omi tó kẹ́rọ mi ni bẹ́ẹ̀ a rí wee wẹ̀ láàárọ̀ ìkàgá yìí ni wa tún sí i ẹ̀fi dáadáa sọdún ẹ má tẹ lọ́hùn ẹ jìnà sẹ́sẹ̀ o gbogbo ń tọ́lọ̀ sílé wa ẹ jìnà sí o ẹ má bá wọn má nkárọ̀ ọ̀ràn ẹ má bá wọn lọ síbi iléyà náìtì o eléyìí tí wọ́n ti pè lérè o tí wọ́n ti máa sórí ibú o ẹ mọ̀ pé lérè o lè débi kan ọ̀ràn ló ná àfikọ́ tí ó wà ń bẹ̀ àfikọ́ àwọn aṣẹ́wó kún bẹ̀ ọlọ́nkọ́ pàlùbáríkà sọdún yìí fún wa ọlọ́run ọba ntọ́dún yìí bá lọ́wọ́ wa lórí ọlọ́nkọ́ sàlékún rẹ̀ ntàntún ọ̀nà kàní dáadáa ọlọ́run ọba kó ṣe fún wa ọlọ́run ọba ọba àforíjì àwọn òkú wa àwọn bàbá wa àwọn màmá wa wọ́n ti jẹ́ ọlọ́run ọba níkè ọlọ́run dákun bá wa síjú àánú rẹ̀ wò wọn ọlọ́run bá wa sí wọn lọ́mọ àlìjẹ́nà ẹni tí ń bẹ nínú kẹ nínú wa bá wa sàlékùn kẹ fún wa àwọn ẹni tí ń bẹ nínú wàhálà nínú wa bá wa mú kó fún wa ìwọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbàdúrà wa lórí ara wa gbàdúrà wa lórí àwọn ìyàwó wa gbàdúrà wa lórí àwọn ọmọ wa gbàdúrà wa lórí orílẹ̀-èdè wa gbàdúrà wa lórí ìlú wa gbàdúrà oníkálukú wa lórí iṣẹ́ ìṣe wa ọlọ́run dákun má ṣe dá wa dára wa ọlọ́run má dá wa dára wa ọlọ́run má dá wa dára wa gbogbo nta fẹ́ lórí ayé àtàkùyàmù ọlọ́run má ṣàìṣe fún wa. barakallahu li wa lakum fi hada al-eid subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.